aago ìmumi aago ìmumi aago ìmumi aago ìmumi means mug aago ìmumi means mug fún mi ní aago ìmumi Fún mi ní ago ìmumi!